ọ̀kan bá sọ̀rọ̀ lé lórí náà àánà fún lọ. Ìdíkọ́kùnrin obìnrin jẹ́ náà. Wọ́n kẹ́ ní kejì bẹ̀rẹ̀. Náà, ṣe. Ọ̀nà Abdullahi. Ẹ̀yà pẹ́sẹ̀ yìí. Ẹ̀sọ́ fún wọ́n ní tó bá jẹ́ pé bírú pẹ́sidẹ́ntì wà ní ìfẹ́jẹ́ mùsùlùmí wọ́n wà ní ìlú àríwá bí ó mẹ́ta wá fẹ́ ṣe sọ̀lá wọ́n ní pé pẹ́sidẹ́ntì náà ni yóò di wà ní sọ̀lá sí àbí ìmáàmù sí oúnjẹ الحمد لله ثم الصلاة والسلام على رسول الله في present wa ṣe mọ́wọ́ pẹ̀lú wa jẹ́ ẹni tó jẹ́ wípé wọ́n kẹ́kọ̀ọ́ ìdarí àwa mùsùlùmí fún ìyẹn wọ́n lè kírun fún wa tí kò sì ní tí tí kankan bẹ́ẹ̀ wọ́n kà fájà ni wọ́n kà sóra ni wọ́n kà kẹ̀kẹ́ ni àwọn náà ni ẹni àkọ́kọ́ tó gbọ́dọ̀ kírun fún wa nítorí pé ànábì wa sallallahu alaihi wa sallam ẹni ibi tó ti lọ ìmáàmù àdúgbò bẹ̀ tí wọ́n bá yàn bẹ́ẹ̀ yóò kí òun lẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam ilé ń jẹ́rìí pé aláṣẹ àgbà òun náà ló ní ààyè yẹn tó bá wá jẹ́ wípé kìí ṣe ọ̀nà tí wọ́n rìn náà a jẹ́ wípé ẹni tó jẹ́ máa mọ̀ wa òun náà ni yóò kí òun fún wọn pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé fún wọn ìyẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé òun láti ṣe question number two lórí kọ̀bíyà pé tóbìnrin ìgbà wo ni ó tó di àrọ́mù sẹ́yìn ọ̀sẹ̀ kan ni sẹ́yìn ọ̀sẹ̀ méjì ni sẹ́yìn oṣù kan ni sẹ́yìn ọdún kan ni sẹ́yìn ọdún mẹ́wàá ni nígbà wo ni. bákan náà nínú ìbéèrè ìbéèrè mi sùn jẹ jáde láti inú rẹ̀ wípé bọ́t ìrìnsì láti wò ó di ìbéèrè mi sùn lónìí lọ́tọ̀ ẹ̀jẹ̀ amú ewó ní kásọ̀nù méjèèjì jùmáà mo kíwà ẹ̀rì ní pé a pàdé bí láti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ láti àdúgbò ọ̀tọ̀ọ̀tọ̀ láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ilé mi ń bẹ sáàjọ pàdé bí tọ́jọ́ wípé téèyàn bá fún obìnrin lóyún bẹ̀ ló tó gbọ́dọ̀ sọ fáwọn òbí ẹ̀ ìmẹ̀bẹ̀ ibò fẹ́fẹ́rẹ́ kọ́lọ̀ wọ́n sọ wọ́n mẹ́ nínú islamu ìtọ́lọ̀ ti rán nẹ́bí sallallahu alaihi wasallama kò sí tí ń jẹ́ àǹfẹ́ra wa sójú ọ̀nà ìṣẹ́jú kan ní ìṣẹ́jú ìṣẹ́ kò sí iná ni sí fi ìyá jẹ obìnrin ní fi ìyá jẹ ọkùnrin náà jẹmọ́ ẹ̀ ń wo divorce ní ṣẹlẹ̀ pípọ̀ ní gọ́mẹ́ta yìí àwọn èèyàn ń ṣe bí obìnrin nìkan ní òjèrè ńbẹ̀ ọkùnrin ní òjèrè o wọ́n jọ ń jẹ ìkórè bẹ̀ lọ́tún ló sì náà ni àwọn táànù mi kàn ṣe jù ó làwọn obìnrin lórí pé kí wọ́n máa gbọ́ràn sọba tí wọ́n kò ṣe rán ọmọ rárá tọkùnrin ṣe rán ọmọ díẹ̀ ẹgbẹ́ jẹ́ máa ń rùn nǹkan mọ̀ náà kọ̀ balance náà ni ẹ̀hẹ́ so kájọ ká sọ̀rọ̀ wa dáadáa mo fẹ́ fi ọ ẹ̀ẹ́ ẹ wà wúlẹ̀ ẹ mẹ́wùlẹ̀ dàbí láàmù mo fẹ́ fi ọ ẹ lọ sọ fún pọ́ọ̀fù tí wọ́n jẹ́ chairman music community wọ́n bá ní pé dádì ọ̀rẹ́ dádì mi ni wọ́n ń tà so àti yanjú yorùbá wọn. Ìbéèrè ìbújù bá lọ, àbí ìdáhùn rẹ̀ ìbújù bá lọ bàjẹ́ tó jáde gbọ́mọ̀ pàtí gbọ́mi yé. Àyèsìláàtù kò sí ló tọ́nà jẹ́rà nàbì. Ànábì ọlọ́run ọ̀bọ̀ sọ láti ẹ̀bẹ̀. Jáde àrí ti máa fi lù yàtà. Ó ń ṣe ọlọ́run ní ẹnì kọ̀ọ̀kan yí kí wọ́n mú yàn kí wọ́n wá sáré fún. Wọ́n wá níwò tó bá ti bá rí fún ìyàtọ̀ púpọ̀ jẹ́ ìsìn ní wípé àmọ́ fi abẹ́rẹ́ gún ọ ní orí tí gbogbo orí ó fi dépò tí ọmọ àtẹ̀jẹ̀ ṣùgbọ́n tí ò ní ìdí àti bẹ́ẹ̀ fún ọ obìnrin tó ń wo ìdí ìtẹ́lẹ́tọ̀ rẹ̀ ọwọ́ kan ànábì ní kéèyàn ọgbà mẹ́tì láti fọ́ kéèyàn ọgbà fún òní fọwọ́ kan obìnrin òun kó sì tẹ orí ilẹ̀ kí wọ́n egun lábẹ́rẹ́ kí gbogbo rẹ̀ dégò olóore fún mi àyàmẹ́sàmọ́ àtàlá àti ṣe lò lá ju kọ́ lọ fara kan obìnrin tí ìtẹ́lẹ́tọ̀ rẹ̀ lọ́gbọ̀n dáadáa àdínú náà ẹ̀sìn wá nù ká tó wá sọ wípé nínú gírítì lónìí la kàkà kí ìṣe òbí tí ìdẹ́rẹ́ tọ́ wá sí nígbà tá ń bọ̀ra wa lọ́wọ́ ayé àná tó nìyàn ìhọ́ọ̀dù mi àwọn mí ò tí ẹ̀fẹ́ yóò gidi nísìn kódà dídì máa yẹ náà tún ní gírèdì Bíbí ìfẹ́ kẹrẹ̀ ṣe pé ọgbọ́dọ̀ bí obìnrin òun kẹ́sẹ̀ tí rẹ̀ méjèèjì òkú lẹ̀, kẹ́ẹ̀kẹ́ nǹkan wà lẹ̀, ìyẹn ló fi ń sọ wípé humanity wà lára rẹ̀. Pé ọba bàràkà àbí kan, ọ̀pẹ́ ọwà gidi, sọ́ọ̀tì àwọn àti ẹ̀tọ́ á jẹ́ àsìkò faransé náà, ó ti ẹ̀kọ́ dúdú bá lọ. Jọ̀mọ́ra, èyí tí ìsìláàmù sẹ́sì nù o, kí ni ìsìláàmù kí ló ti sẹ́ o? Ká bọ́ọ̀lù ọ̀nà lòdùn náà sábà òjú yọ lọ́run, ká má da ẹ̀tọ́ kẹ́hìndé pọ̀ mọ́ ti táyé òun ni o òun náà láti ẹ̀bàdé bí in tó kọ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ́ obìnrin olóbìnrin ọkọ rẹ̀ wá bọ ojókòó lórí bẹ́ẹ̀dì ìyàwó ìlú ìkọ́sílẹ̀ àbú àbú à owó ẹ̀yìn ọkùnrin pọ̀ kọ́lá ni kọ́sí ló pè when I was 300 level student, that team multiplied. Thank God they got Ah, ọlọ́njọ́ ẹja wa mú mọ́rọ̀ àwa obìnrin, mọ́rọ̀ àwa ọkùnrin. Ànábì kankalẹ̀, ó ní ojú àti imani máa láti sánà ọlọ́pàá méjèèjì pọ̀. sí máa àlàáfàá. Tẹ́ẹ̀ bá ti rí ìmánì àtójútì wàláì ìbejì ni wọ́n ìbejì òun àwọn méjèèjì kí ẹnìkan bàbá jẹ́ ń ṣe lẹ́tọ̀ lẹ́yìn wípé òun máa wẹ̀ ní tàbí àwọn obìnrin àwọn ọkùnrin ọmọ àgbé òun ní máa ní wà wọ́n ìbò dìbáyé àti lòdí àmà ẹn tẹ́ bá ti ń tójú ọ̀bá ti tì í in tí wà sí parí rẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin àwọn obìnrin mẹ́ta àti mọ́sẹ̀ àmúlẹ̀ ní àdé ìdàkọ̀ àbá ọkùnrin kan wọ́n sàfẹ́ àjọ kan ọ̀dọ́ ni àdébì kan rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ wọ́n bá ní àdébì ìpè ní ìbílẹ̀ rẹ̀ ní o kàlùkù wá wò ó ní ìyàrá sọ́lá lá ní ìdá ní ìsì zina àdébì ìwọ ọmọ fẹ́ kó fún mi ní kọ́ ọ̀pá méjì ni kí máa dé zina. àwọn sọ́ọ́ bàbá ló máa ní sùúrù wé tèmi ló wá níta ṣe ẹyin kọ́ta ni mo sì àlébì ní kí n ṣe kí n kó yọ̀ǹda fún mi kí n má ṣe dènà tí n bá ti lè gba permission àtọ̀dọ̀ ọ̀sẹ̀ mo ti sórí rẹ̀. Ah, ó ń sọ̀rọ̀ mi. àyàn mọ̀rọ̀ ní ẹ̀lì òní kó o gbọ́ fún wọn lómìnir kan ládùúgbò lórí pòṣẹ̀ dènà ìwọ náà wá débẹ̀ ìwọ náà fẹ́ẹ́ fi lọ́wọ́ á jẹ́ màmá rẹ̀ sínú ìyọ́dún gbogbo mò ń gbogbo lóbìnrin lọ kí wọ́n máa bọ̀ àbúrò kó máa jìnà wọ́n máa ọjà kọ́ bẹ̀rẹ̀ tí tí ẹni ẹ̀mí rẹ̀ bá kú ní ara tírẹ́bà ìdín yẹn ń gánú èmi náà ní ọ̀rọ̀ jẹ́ ayé yìí ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run ọmọ rẹ̀ fẹ́ ọwọ́ lọ bàbá rẹ̀ oní bàbá mi ẹgbẹ́kùn ẹjọ́ ẹjọ́ ẹbá ń sọ tí ìdí ní sọ́fò tí ń bá tráàrù bàbá rẹ̀ ní àbúrò rí omi tí mo bílí ọyìn ọmọ sọ ha ó dárí kọ̀tẹ̀lé mi lóbi nìkan mọ̀ ń lọ ó ní bàbá nílò yìí ọ kọ̀tà lọ sọ lórí padà bàbá wọn wá bòrò níjọ kan níbi omi wọn kànga ló bá rí ọkùnrin tàbí kìsì ọmọ yóò bẹ ó ní àwọn ìṣẹ̀tọ́ náà ọlọ́run ẹyọ kan tí orí mọ́jú ojú báyìí lọ́wọ́ nígbà tí ọmọ rẹ̀ tó jẹ́gbàdé bàbá ní ah! mo sì ké fún ọ pé kó sọ àbúrò rẹ̀ àbúrò mi tẹ̀lé ìsọ́lé ìsìn àjọ ah, travel bàbá ní obè tí ò jẹ́lẹ́tọ̀ rẹ̀ ó kí sí ẹ̀ lẹ́ẹ̀kan kọ́pá ìmẹ́jọ bó ṣe tún lọ́wọ́ sáré ó lọ sẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n sì tún lọ́dọ̀ ọlọ́run ó ní ẹ̀sìn bẹ́ẹ̀ fábùrú ẹ̀ náà òun náà lọ́mọ tí náà níjọ tí ò sẹ́gbọ̀n rẹ̀ náà bí so wà lábìyà náka máa tẹ̀dí inú tó dánú wà lábìyà náka máa tẹ̀dí inú tó dánú. واعلم بأنك ما تدين تدان واعلم بأنك ما تدين تدان. Ìgbẹ́jìyàn báyìí àkàlẹ́ òwe ìwé fún wọ́n kàn gbogbo ọmọ rọ́bà jẹ̀mọ́ ẹ̀jẹ̀ apáwọn obìnrin káwọn obìnrin náà pàwọn ọkùnrin káwọn ọkùnrin náà kí òun kálukú ọpọlọ rẹ̀ lé òun kálukú ló di ẹrù síwájú ọba dẹ́dà kò sì fẹ̀ẹ́ tún kọ́bà nǹkan mi ìyẹn tó tàn fún afẹ́ bá ń bẹ̀rẹ̀ ní kò tún o ṣùgbọ́n o jẹ̀mọ́ ilẹ̀kùn táwọ́bà ọba lẹ́dọ̀ òfin ìpàdé ìgbà tí wọ́n sì pàdé ìgbà tó ọ̀rùn bá yọ níbi tí wọ́n tọ́lọ rẹ̀ wọ́n níbi tí yọ ìlú wọn kọ́dà àwọn tó bá fúnlẹ̀ yín jọ náà wọ́n gbọ́rò rẹ̀ pé wọ́n ti tilẹ̀kùn sáwọ́bà òkú ní sámà jẹ̀mọ́ àfàfihàn òmìnira lọ ẹjẹ́ apàdà sọ́dọ̀ ọba dẹ́dà nínú tó bí ọlọ́run bá nú pin nínú àwọn ẹ̀ṣẹ̀ burúkú tó jẹ́ zina táwọn èèyàn ti yọ kú òmùrẹ́ ẹ̀ṣẹ̀ lónìí zina jẹ́ kan bá ẹ̀ṣẹ̀ ń ṣe náà láǹṣe ẹlòmíràn máa wò pé ara kí ni pọ́lẹ́rùn-ún orí zina ọwọ́ lòun ẹlòmíràn olójú eléti ẹlòmí ẹlẹ́nu kẹsẹ̀sẹ̀ ṣùgbọ́n tọ́wà ti jẹ́ sí sọ̀rọ̀ àdára yìí yóò jẹ́ kò rẹ̀ ní lọ Ìwọ́n ta ni ẹ̀kẹ́ tí wọ́n máa tó pàrọ̀ rẹ̀ ní ẹgbẹ́ àdáwà ẹ̀rọ rọ̀ táwọn bọ́ọ̀sì bá ti dálẹ̀ ìrìnlẹ̀ àwọn fi ní kọ́ kankan òun náà kọ́ òun kọ̀ náà ni. Èsì náà ọlọ́mọdé wọ́n yọ̀ kẹsì níjọba ìkíyàmà jẹ̀má ẹ̀jẹ̀ adúréré fọba dẹ́dà ẹ̀sì lọ rèé mú lọ bá a ṣe pẹ̀lú wa ìdáhùn náà wà lẹ́ àwọn tí wọ́n máa tẹnu àlọ́ ọlọ́wọ́n bá mọ́lẹ̀ bàṣùbàṣù wọ́n sì wà nù wa ọ̀hún ẹni tó bá sì sọ fún agbẹ́kọ̀ọ́sẹ́ ẹni ọlọ́run ma ẹ sọ fún fóònù làdánwò kan tí ọmọ àwọn ẹni rí wọ́n lè mọ́ pọ̀ wọ́n ti wà kí wọ́n tẹ̀mí àdíyàn jẹ jẹ́ ẹ̀rọ kan nínú wọn náà ọba náà rẹ̀ kò jọ ibi àkùsì pọ̀ èyí tí ó fojú hàn ní bẹ́ẹ̀mẹ̀ èyí tó sákọ̀ náà bẹ́ẹ̀mẹ̀ má tù ọ́ láti ríta ìtura wọ́n rà ní kẹsìrìkẹ́ hákìlá hàlọ́ ọ̀nà kú wàdá ilẹ̀ abilà ìlànà àbí káàdá ìfọ́nà bá ọ̀hún ọ̀sán làwọn aláàbí mọ̀fọ́dọ̀ sáré wọ́n sàn wọ́n sàlámù